Mummy ṣeun mo dúpẹ́ ẹ̀dẹ̀kù àdúró tí ò wá lágbára ọlọ́run ẹ pé fún wa lórúkọ Jésù. ìyàwó mi ẹ mú wa jọ torí ọlọ́run mo fẹ́ kó o wáyè kó mọ bó ṣe máa bá mi dọ́dọ̀ bàbá ọlọ́nà torí ọlọ́run mi ò ní fẹ́ kó jẹ́ pé ńgbà tí ọjọ́ yẹn bá dé náà máa ṣẹ̀ṣẹ̀ wá rí ẹ tẹ́ máa ṣẹ̀ṣẹ̀ wá ríra yín mo fẹ́ kó o wáyè kó lọ rí wọn. mo ìwà ó mọ̀ páwọn ẹbí bàbá ẹ burú tètè lórí wọn. wọ́n ti gbọ́ yín kò sí wàhálà yọjú sí wọn ní ọ̀nà jíjìn àbí. ah níbo lọ́nà jíjìn. màá wáyè bí mo ṣe máa yọjú sí wọn níbi tó jìnnà lọ́nlọ́ yẹn. wáyè kò débẹ̀. ah ọlọ́run máa yọ ẹ o ọlọ́run yọ ẹ bá ti lọ́nà báyìí títí kí ló dé látàárọ̀. nǹkan mi ò rí búrẹ́dì ńlá mú ara kéékèèké méjì. ò rí búrẹ́dì ńlá ní gbogbo àdúgbò yìí kéékèèké méjì lórí ẹ̀yà ṣáàtì ẹ̀dúpẹ́ pò ríra àdúpẹ́. búrẹ́dì náà dé rọ ó rọ dáadáa. búrẹ́dì tó rọ. ta ló ní. ẹ̀yin ni ẹ̀yin méjèèjì ni wà àtìyàwó ẹ̀ búrẹ́dì tó rọ̀ dáadáa. kò ní dáa kẹ́ ẹ wá bí kẹ́ ẹ má fi nǹkan kan sínú mo tún fẹ́ lọ dín ẹyin sí fún yín pàápàá. ẹ gbọ́dọ̀ wá kẹ́ ẹ má jẹ nǹkan. ìyàmú ìwà. mo ń bọ̀ mo ń bọ̀. ìyàmú ìwà. ìlànà ìṣòwò ìṣòwò. ẹsẹ̀ ìdààmú mi kọ́ nìkan ni. alóra yẹ wele ìzàbọ̀gbọ̀ búrẹ́dì tó rọ̀ ẹ jẹ́ fẹ́ lọ dín ẹyin sí ìdáná yẹ gbogbo búrẹ́dì tó rọ̀. má bínú o ò ráyè búrẹ́dì tó lè fẹ́ jà ó ṣe ó dàbọ̀ ìyá mi ọlọ́run á wà pẹ̀lú yín mú ìwà kó o rí dájú pé o dọ́dọ̀ bàbá o. Ah, ẹ ti sọ ọ mọ́mí ẹ ti sọ mo ti gbọ́ yín. ó yẹ kí n tún sọ fún ẹ kí n rán ẹ létí má gbàgbé o ó pọn dandan. ṣadé báwo ni ìyá mi ẹlẹ mọ́mí yóò ti dé. wọn ti dé mà. mo rò pé wọn ti dé ni mo fẹ́ ní kí àwọn ọmọ wa kí wọn. tán bá ti dé kó bá mi sọ pé àwọn ọmọ béèrè wọn. ó dà mà màá jíṣẹ́ mà ẹ pẹ̀lẹ́ sà. báwo ni o. adúpẹ́ sà. ṣé wà ok. adúpẹ́ sà. àǹtí ẹ ra ma o. ẹ àǹtí ẹ pẹ̀lẹ́ ká. Ah! oh my god. ẹ eh, ojú mi ojú mi ojú mi. kí ni ẹ. ojú mi ojú mi. Ah! ẹ gbà mí. Ah! sórí ẹ pé sá no sórí ẹ pé sá. wá wá wá wá. ọmọ ìrísí wá wá wá. ọmọ ìrísí. a ní kò ṣe ẹ ṣe eh, ní sòrò o ní sùúrù má lè bá. ẹ jọ̀ọ́ ẹ má bínú sà ah, àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ló gbélé yìí. kí ló ń ṣèwọ ọmọ yìí. dúró náà bọ̀bọ́lá kí ló ń ṣẹlẹ̀ kí ló ń rọ́ọ̀lù ẹ̀. kọ́ má bínú. má bínú báwo ọ̀rọ̀ má bínú sọrí ìsì tó fi sọ àbúkọ sọ tó fi sọ lu ìyàwó mi kì í ṣọ̀rọ̀ má bínú kí ló ní tó fi sọ àbúkọ sọ lù ú. kò yé mi náà ẹ̀mí yẹn kọ́ ni kí n sọ lù wọ́n ah. ó dà ẹ̀mí yẹn ní ìtókù yẹn pé kí n tún sọ àǹtí yẹn lójú kó o tún sọ ní ìlú. mami mami mo ń dẹ ní. o tó wà nílẹ̀ yìí ó kọjá ha ẹ máa mójútó ọmọ ẹni bí agànnú àti ìlú bó ṣe ń bẹ̀rẹ̀ sára èèyàn nìyẹn o kẹ́mi burúkú tó ń gbénú ọmọ yìí kó tó ní kó sọ àmúkọ ọsàn ju èmi fúnra mi jẹ́ máa mú ìyàwó mi lọ ṣe bá burú ẹni pé àwọn òbí yín kẹ́ mójútó. èmi fúnra mi á rí ìyàwó tán bá ti dé. ẹ wo bí sórí òkè wà ń bí. ah kò sórí òkè. láti mú un lọ ilé aya mi má bínú torí ọlọ́run o jọ torí ọlọ́run o ẹ ò ní ẹ ò ní rákò bẹ́ẹ̀ ní sórí burúkú o ọlọ́run mà ní jẹ́ ebéléṣù wọkọ̀ o má bínú ìyàwó mi torí ọlọ́run. ẹlẹ́dàá mi mà ṣàánú mi o ah! àmúkú ọ̀sán. Hey. Eh. Eh. Eh. ìwọ lọ mà ṣàánú o ẹ ẹlẹ́dàá mi má má jẹ́ ń rí ibi láyé mi o ẹ ló bàbá ẹ ló sà ẹ ẹ bẹ́ẹ̀ ni èmi ni mo fẹ́ rí yín ni sà ó sí o bàbá ó sí o bẹ́ẹ̀ ni lénìí lénìí òwúrú sà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ah kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀. ó ti yé yín mo dẹ̀ jẹ́rìí yín iṣẹ́ tó dára máa ṣe fún mi. Ah, ah. táyé káyìndé o ah, ẹ láyé káyìndé ni yìí ẹni ká má gbẹ nìkẹ́ kaláyè wọn ní tó ju yorùbá lanu aláǹgbá ò lè wọnú ẹ tó ti yé yín aláǹgbá ò dẹ̀ ní láyè wọnú ayé yín tó ẹ̀kọ́ àtàárọ̀ báwo ni gbogbo mọ́mì ń kọ́. wọ́n wọ àwọn ní kí bá kiri. àmọ́ kí ló ṣe wọ́n tó gbé ẹ̀kọ́ díẹ̀ báyìí mo wà stress ẹ̀ mo kúrò tí ń rẹ̀ mí gan ah stress yìí ti pọ̀ jù. Oh, ṣé pẹ̀lú tí ìnáwó kù díẹ̀ yìí oh, my dear wọ́n yọ ọ̀rẹ́ ẹ̀ sí o ẹ mọ̀ pé jẹ́ ọ̀nàwó gbogbo ọkọ mọ́lẹ̀ jẹ́ bí ìyàwó bá lè jẹun jẹ́ ọ̀nàwó yẹ ìyá rẹ̀ o ṣó ti yẹ àwọn tá à ń torí ẹ̀ ṣe gbò wàhálà rẹ o ọkọ àti ìyàwó rẹ. Congratulations, sir. Oh, thank you so much. Thank you so much. You're welcome, very beautiful. Thank you very much. And you're very handsome, sir. God bless you. Hey, beautiful and handsome. àti àti fẹ́ẹ̀ dọ́dọ̀ yín àti fẹ́ẹ̀ dọ́dọ̀ yín ẹ wá kùnà àti fẹ́ẹ̀ dọ́dọ̀ yín à ń bọ̀ ṣẹ́ ẹ dáhùn nígbà tí mo rí pásìkò tìlọ kí ló tẹ sínú ká wá síbí. ẹnu ọdẹ yàda mi ló ń ti yín onírànù ah, pátápátá ah, ni yàda mi. Ah. ṣé kí n má mọ ọtí mò ń kó lọ sóde kó tó di gbà dé bẹ́ẹ̀ ni kí ló kọ́ yín pẹ̀lú tèmi kí ni ti yín báyìí. agbára agbára agbára lè jàre. ẹ má bínú àmà tó dé bẹ́ẹ̀ ẹ ṣe kọ. ìyàwó ìyàwó ẹ bó tún tajà rẹ ọjọ́ ti lọ. ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù wa bímọ ìyàwó. ṣe ní orí mi ọjọ́ ayọ̀ mi ò ní di ọjọ́ ìbànújẹ́ ní orúkọ Jésù irú aláwọ̀ lélẹ́yìí. Hello there. Hello, mo wà. Mo wà okay. Mo jókòó ìwòsàn ni kò sí nǹkan kan bọ̀ tí mi ò lè sùn rárá. kí ló ṣẹlẹ̀. mi wá mo máa lálàkùnmá ni bẹ́ẹ̀ ni mo lálàá wípé eh, ní ọjọ́ wedding wa mo tètè múra tán mo láti fẹ́ máa lọ pé báwọn kan àwọn oligans kan bọ́kàn ṣe dé wọn kò bẹ̀rẹ̀ sí ní sọ amúkọ eh, ọ̀sán wọn kò bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀lù mi ni sí gbogbo ara sí gbogbo everybody tó wà ń bẹ̀ wípé pẹ̀lú aṣọ wẹ́dì wọ́n ń ju èpo ọsàn lu ẹ̀. kò kí n ṣèpo ọsàn a ní àmúkù ọsàn ṣó gbọ́ mi ni. o oh, àmúkù ọsàn. ẹ sweet gan ló serious gan ni. sọ fún mọ́mì dẹ̀ àbí. mọ́mì ah, mi ò lè sọ fún mọ́mì o torí mọ́mì ṣe wáyé tí bá sọ fún wọn sìn àyà wọn máa bẹ̀rẹ̀ sí ní já ni. ẹ ẹ sọ fún dádì ìgbà yẹn. Daddy ti travel náà wọn ò dé. o lè sọ fún mọ́mí ò fẹ́ kán bẹ̀rù dáàdi ò sí ilé abẹ́ ìyẹn tó túmọ̀ sí wípé wọn náà gbọ́dọ̀ bẹ̀rù bí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ mọ́mí nígbà tá a lọ sọ́dọ̀ mọ́mí tọmọ yẹn ń ṣe àṣemáṣe kan tó ń sọ ọ̀sán kiri tó lẹ́mìí wèrè kan dáhùn láàmú bóyá yẹn ló gbé sọ́kàn tó fi ń ro gbogbo ilé tó ń ro yìí ìwà dèrè kò kí ṣe kan tí mo rà ní mo kọ́ da lára láti mú lámù sọ fún ẹ. bèbè kò sí problem kankan láyọ̀ àti àlàáfíà ó la máa ṣègbéyàwó wa. mo ti gbọ́ tí wọ́n lọ náà ní yẹ ká akẹ́kọ̀ọ́ burúkú ṣẹlẹ̀ tí wọ́n lórúkọ jésù. wọn ò ní sọ àmúkú ọ̀sán lù Yeah. <laughs> òṣèṣe kí ló ń kọ ọmọ tó ló ń fẹ́ yìí mú ìwà àbí kí ló ń jẹ́ i want to see him. kí ló dé kí ló ṣẹlẹ̀. Eh? what a question so mi ò lẹ́tọ̀ọ́ àti rí ni àbí kí ló ń sọ. Eh, dadi mi ò sọ pé ẹ ní ẹ̀tọ́ láti rí bọ at least bẹ ṣe bèrè yẹn ó look somehow mo understand. oh i see i want to see him now okay. kéèyàn ní ọdún kó tún máa dọ̀ka láàmú. lékè ọ̀rọ̀ tó ń sọ ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o dó ṣé torí ẹ̀ nìwọ́n ṣe ní pé kí ó má gba àdú jọ ìyẹn wo ni mo nílé tí mò ń dọ̀ka láàmú o. ó jọ mí lójú ọ̀gá àbọ̀gá sọ fẹ́ pé àwọn ti ṣe wedding. àbí o. lékè lékè kó tí ò bá ti yẹ má máa dá sí mọ́ ọ less than twenty five days nsìn. ọ̀gá máa ṣe wedding àwọn fi hàn sílé wọ́n ń dọ̀kà láàmú nìyẹn. ó ti tó ẹ bára yín dà sọ́hùn ó wà lára gbogbo yín ẹ wò ó ṣé wọ́n ti raṣọ mi tán. ẹ gbogbo àwọn tó kù ti raṣọ sir but ò ti ra tiẹ̀. wáyé sista mọ́tọ́lá wáyé kí ló dé tí ẹ ò tí ì raṣọ wa o kí la ṣe. Ah, ọ̀gá sà fóònù yìí máa ríngì ó dà pé ìyàwó yín ló pè yín. kò dàbí pé ìyàwó mi ìyàwó mi ni ẹ mo ti rí tá a bá ń ṣeré ká mọ̀ bá ń ṣeré ẹ jọ̀ọ́ ẹ máa excuse me bí mi nílé dúró mọ́ eré làbá yín ṣe tẹ́lẹ̀ a lè fọ̀rọ̀ ìyàwó ṣeré ẹ jọ̀ọ́ excuse me. Ah, mi ò gbọ́ nǹkan tó ń sọ dáadáa lẹ́ẹ̀kan yẹn ni mo ṣe kọ́ tẹ̀ ee mo ti gbọ́ kó o ní pé kí dáàdì ni kí n wá rí àwọn ẹ mo ti gbọ́ bọ̀ kí ló ní kí n rí àwọn fún un bó ṣe ń sọ̀rọ̀ yìí ló ń bà mí lẹ́rù kí ló ṣẹlẹ̀. Ah, ẹ mò ń gbọ́ nǹkan tó sọ nísìn nísinsìn <sighs> I'm coming now. mú ìwà kí ló ṣẹlẹ̀. I'm okay. Don't give me that. Mi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ. Kí ló ṣe ẹ́? Kò sí problem. I need to get to somewhere now. Bá mi ti ọ́fíìsì mi jọ. Bá mi ti ọ́fíìsì mi. Mi ò lè ṣe nǹkan kan lórí fáìlì yẹn please kí ló ṣe máa yìí náà. káàbọ̀. kí ló ṣẹlẹ̀. ẹ kú àtàrọ. no nǹkan kan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ bí mo dúpẹ́ ṣe pè mí yẹn ẹ̀rù bà mí gan kí ni tó ṣẹlẹ̀ gangan tó bá jẹ yẹn kò sí nǹkan kan àmọ́ tẹ́ ẹ bá ti wọnú ilé gbogbo tẹ́ ẹ bá ti bánú ilé ẹ gbà kámú tó ti yé gẹ́gẹ́ bí ọkùnrin. kí n gbà kámú. bẹ́ẹ̀ni. gbà kámú bíi báwo dáàdi nǹkan. ọ wà nulẹ̀ ọ wà nulẹ̀. mo dúpẹ́ fún rẹ̀ nǹkan àwọn náà wà nílé. mọ́mì mo dúpẹ́ náà kọ́. mọ́mì mọ́mì mọ́mì ah mọ́mì ò sí nílé o. pé kí ló wà ṣẹlẹ̀. ee aláburú sí àwọn tẹ́ ẹ bá ti dé nùlé. gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin gbogbo tẹ́ ẹ bá ti bá nùlé ẹgbà kámú tó yẹ yín <laughs> kámú ni ọkùnrin fi ń gbé nǹkan tó <laughs> ti yẹ yín <laughs> ẹgbẹ́lẹ́. máa ń gbàgbé orúkọ ẹ̀yẹn náà. jẹ́mú ìwà fẹ́ kọ́. yes yes i think so mo ìwà now um, èmi ni mo ní kí dúpẹ́ kó pè wá ok sórí life tí a wà yìí bó ṣe wọn lọ́hùn ló ń ṣọlá ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè mọ̀ sí i kò yé nígbà míì ọkàn máa ń fẹ́ nǹkan tó jẹ́ pé ara kò ní fẹ́ so ẹ jẹ́ ká believe wípé ọlọ́run ló ní direct control ara lásìkò yìí listen I want you to get me clearly ṣe rí èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣe ń gbọ́ mi ó wùn mí tọkàntọkàn láti rí i pé o fẹ́ ọmọ mi ìyẹn là ń pè ní man proposes <laughs> but from every indication kò mú ọlọ́run kẹfẹ́ra yìí ìyẹn ní tara is and bá a fẹ́ o bá a kọ̀ tọ́lọ́run la máa gbọ́ òdì túláàsì you understand so eh, kò sí bí wàá tí ọmọ mi ṣe lè fẹ́ra yìí but daddy mi ò understand nǹkan content so, ń sọ kí ló ṣẹlẹ̀ kí you don't. No, no. let me put it this way. Uh, to be sincere i don't understand but in tí mo we rò pé ó ṣẹlẹ̀ like what she said earlier we ẹ a man like that to surprise the whole family i don't know maybe ẹ kàn try láti. Like kọmọ pẹ̀lú nǹkan kan láti fi jamiláyà bí láti surprise me because this is too heavy for me please. ẹ rí mi bí òpó náà o oh, surprise I am telling you the truth bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn and it's a final talk. oh daddy you can't do this to me kí ló ń ṣẹlẹ̀ now daddy why you like this. daddy please ẹ jọ̀ọ́ tí bá ti ṣe é bí ti fún yín ẹ jọ̀ọ́ má bínú sí mi few days to my wedding ẹ sọ wípé mi ò lè fẹ́ ọmọ yín mọ́ báwo kí ló ṣẹlẹ̀. dúdúdúdú ó mọ gbàdúrà mi àbí wọ́n sọ fún ẹ pé ìjọ tá à ń ṣe kò mọ ẹ àti táàgì ẹ mọ́mú ìwà forget it i have done it mr dàgbàsókè Dagba. jẹ́ kí n máa wo ìpàkọ́ ẹ lọ́lọ́lọ́. don't do this to me. Daddy. Daddy. ṣé o gbọ́ mi tiẹ̀ wọ́n lè kọ́ ẹ nílé ọgbọ́n onílàákàyè mo ní sọ onílàákàyè jáde síta. Can you to me? Quiet! tí mo bá fi jáde ṣáájú ẹ oh my God. Daddy, I'm begging you now. Don't. Yes. What's going on? Look, um, Olayinka. Sir. this is my dear, just keep out of this, okay? Daddy. Má dá sí rárá. Jọ̀ọ́ jọ̀ọ́. Oh my God. Ah. Ọlọ́gbẹ̀gì tí bá fi jáde padà wá. Ohunkóhun ló lè ṣẹlẹ̀. Tẹ̀lé mi. Daddy. Àpèwà, ó tó. Ó tó. ẹ eh, Portable. yes sir. wá wá wá wá wá mi. <laughs> olúwa mi o gbogbo ẹkún yé. wo bàbá yìí dáadáa. Eh, mi ti rí wọn sá. mi fẹ́ rí eh. is that clear. yes sir. permanently ni o. ok sir. ìyẹn túmọ̀ sí pé títí láéláé kò gbọ́dọ̀ wọnú ọgbà yìí. fáabàdà. ṣùgbọ́n. ok sir. o yà getting out of here. ok sir. are you kini. get inside. wọlé jẹ́ nonsense. ẹ <clears throat> ọ̀nkú. Eh, ẹ rí i pé nígbà tí ẹ fẹ́ wọlé lẹ́ẹ̀kan mo ní gbogbo ohun tẹ́ bá ti bá pàdé nílé o kẹ́ ẹ gbà kámú kámú yẹn nìyí o ǹjẹ́ gbọ́ ẹ wò mo wá ní problem kan mi ò ní ojúmọ́ láì kó rárá àfi tọ́ga ọba ti ràn mí iṣẹ́ mo rántí ṣé bẹ́ẹ̀ máa ń fún mi lówó ọwọ́ ẹ tiẹ̀ ẹ tiẹ̀ ẹ tiẹ̀ làwọ́ jù ṣùgbọ́n gbogbo ọwọ́ tẹ́ ẹ là sí mi yẹn kò lè wọ́ọ̀kì wọn nísìnyí ọ̀gá ti rán mi iṣẹ́ ẹ sà ẹ ń dúró pẹ́ jù ẹ máa wá lọ máa fún yín láyè kẹ̀ sílẹ̀kùn mọ́tò yín kẹ́ wọnú ẹ̀ mo sì lè ṣe yẹn máa dẹ̀ tún ṣe gate àmọ́ ẹ má jẹ́ kó pẹ́. ọ̀gá o báwo ni ọ̀rẹ́ ṣé ò sí tó wà wọ́rì mo rò pé ó tiẹ̀ ló fẹ́ kúrò lọ́fíìsì ní títí ló ń sọ fún mi pé wà lọ́fíìsì ṣé ò sí sincerely mo ti ń try number mo ìwà látàárọ̀. kò dé pí call and he was not in a good mood nígbà tó máa crawl office láàárọ̀. kò sí in good mood. kí ló ló ṣẹlẹ̀. I don't know he just left like that mo dẹ̀ ti try number kò gbé. ó kàn receive call ni and that was the end of it. ẹ wọn wọn ń ṣọmọ kékeré náà ẹ ti pè wọn two three four times náà pí call tán bá rí miss call wọn máa pè padà ìyẹn ń ṣe iyù aláyé ṣé ẹ̀rọ wọn ṣe ọmọ ìkiri náà. well hmm. thank you ọ̀rẹ́ o ṣe gan hmm. fún advice èmi gan tiẹ̀ fẹ́ yọjú sí fiance mi ní olókè lọ́dọ̀ ṣe staff package. gbogbo ìtì àwọn afẹ́ bẹ̀rẹ̀ lọ fíìsì ọ̀gá múyà máa ṣe tiwọn in twenty days time ẹ̀yin náà tún ti múra tí ah, àwọn ò tí ì lówó tiwa o tó tá a bá lo àmà ṣètò àdúrà ẹni bá máa ṣe ìgbéyàwó a ṣe gudugudu méje. àbí o oh, serious. but ẹjọ́ tó lọ kẹ́ tó lọ ẹ bí sọ̀gbẹ́ bá mi go through filing torí kọ́gà má lọ máa believe pé a fi ń ṣe ìpàdé tù ìpàdé lọ́fíìsì ni ẹjọ́ nítorí ọlọ́run èmi ò tí ì lówó mi ìdẹ̀ tí lówó wedding ẹjọ́ nítorí ọlọ́run mi ìfẹ́ wà lálòkè. kò sí problem ṣùgbọ́n láti ṣe yẹn o ìyẹn tún dọ̀la. iye o máa kọ èmi mo wo ìbò jọ tula any day tó bá wù yìí tẹ́fẹ́ ṣe ẹ ṣàjẹ́ kí èmi torí ó pè mí gan tọ́gà bá béèrè pé fáìlì nǹkan màá ló wà lọ́fíìsì yín ní ibi náà ìyẹn pè mí ìyẹn pè mí mi ò ní query um, ṣé ń bọ́ ń club lálẹ́ of course Mama. máa wá. ìyẹn ti túmọ̀ sí fóònù olúmọ oh serious. as as in sure guy mo sí wàhálà bá pàdé lálẹ́ nìyẹn. oh serious. Number one. hello who is this. Fausa Fausa níbo. Ah. My dear, my dear, please get down, get down, get down, get down, get down. Please get down. Get down here. Come back, go back here. Back, go back here. Back, go back. Ẹ sọ pé kò see anybody tó rí Ah, sá. Rárá Who's o. Kò anybody. Who's jẹ́ àyín lójú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Thank you. no problem. Just take it, okay? okay? Kò a problem kankan mọ́. Take it easy. bá padà rí mo ṣe ti gbọ́. ẹ sálẹ̀ bàbá wà bá padà rí. mú ìwá mú ìwá mú ìwá mú ìwá jọ sílẹ̀kùn iná mú ìwá open this door please open this door mú ìwá sílẹ̀kùn iná ah, mú ìwá mú ìwá mú ìwá sílẹ̀kùn ah, kí ló ń ṣe máa yé náà mú ìwá òde sílẹ̀kùn mú ìwá mú ìwá. Muyiwa, why are you doing this to yourself? tí mi bá gba bí nǹkan ẹ tí mi bá sọ pé kí n gba bí lọ sí olókè nǹkan Muyiwa, what is wrong with you? what are you doing here? Eh? Muyiwa ò dé bá mi sọ̀rọ̀ Muyiwa náà ò dé sọ̀rọ̀ wọ́n yìí bá mi sọ̀rọ̀ náà Muyiwa Muyiwa. títí ìjọ ò ní rádaràdà ẹgbẹ́ rẹ pẹ̀lú ẹ. dábì lóhùn ìwà àfọ́ wà àfọ́ fún tèmi mọ́lẹ̀. màá fọ́ mọ́lẹ̀ kí ló fẹ́ ṣe. mẹ́ta lẹ́yìn tó wọ́n màá fọ mọ́lẹ̀ kọ́kọ́ òde níṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo múra nǹkan. ó rí pé kà ni ẹ èèyàn burúkú ni aláìda ni ẹ adójú ti ni èèyàn ni ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí ni mo ṣe. ẹ jọ̀ọ́ bàbá wo nìwọ náà wọ́n ní bàbá wo nìwọ ọmọ fẹ́ ṣègbéyàwó ó kù fifteen days olóò cancel wedding. did you ask me. iye tẹ́ mi ṣé wọ́n sọ fẹ́ mi. ríbi wẹ̀rẹ̀ wọ́n lọ ní. báwo lè sọ fún mi kó tó kọ́ọ̀tì ọmọ mi. èmi reason wẹ̀rẹ̀ èmi reason wẹ̀rẹ̀ Ah. Ah. Anyway the decision has been made. Right decision ló bẹ̀ kí ẹ. Tó bá wá ní pẹ́ onílàákàyè títí wàá wàá béèrè lọ́wọ́ mi. Béèrè lọ́wọ́ wọ. Yes. Lẹ́yìn tó fẹ́ bà tèmi jẹ́. Ah. I won't take it from you mi ò rí gbà fún ẹ. eléyìí ti ṣẹlẹ̀. lọ́wọ́ ló pa. mo lélẹ́yìí ti ṣẹlẹ̀. mo ní àwọn àkókò ṣẹlẹ̀ ọmọ màá ṣègbéyàwó. ṣé wàá bá mi kọ. ẹ bọ̀ wàhálà máa ṣẹlẹ̀ níbẹ̀ ni mo sọ fún ẹ kò sí àwọn tó wá ṣe fún mi bẹ́ẹ̀ ni èmi àti ẹ kò ní ṣe náà ṣé èmi àti ẹ má jọ wà lẹ́nu ẹ̀. olùpẹ̀ kí ló ṣe ẹ̀ ọ̀fẹ́ mọ́tò ni ẹ́ yẹ́ ah pẹ́trò mo dúpẹ́ mo dúpẹ́ kí ni yìí mo dúpẹ́ ah ah mẹ́rin lọ́wọ́ wọ́n mú títí fẹ́ fà tí màá fẹ́ fà á kí regret ẹ̀ láyé. kò ní ṣe. ẹjọ ẹjọ náà. àwọn aládàára dà. ẹ ẹ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ kí ló ń bọ́ kí ló ń ṣẹlẹ̀. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. owó ẹ̀ ti gbogbo lẹ̀ ó lé mi gan ò máa sún mí ò máa sún yín ò máa sún mọ́mí ẹ̀rọ gbogbo ara mi kìdá epo ó fẹ́ sùn wá ní. ó ń gbọ́dọ̀ pẹ́. dádì ṣe rí kò ṣe ilé nìkan ṣoṣo ni máa sùn máa sùn mọ́tò kan kó máa dùn tí ẹ bá sọ ìdí tẹ́bí sọ́kì má fi mú ìwá. o fẹ́ fọwọ́gún mi mú o máa fẹ́ fọwọ́gún mi mú ọmọ yìí. àìsàn ah, wàá sun mọ́tò wàá tún sun lé wàá sọ èèyàn mọ pẹ̀lú. I'll bring it down ìwé tó ń jẹun lójú yìí. ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ṣé kò tẹ wàá sẹ́ni tó ní làákàyè rárá nu yín láti béèrè lọ́wọ́ mi kí ni reason tí mo ṣe take decision tí mo ṣe. àbí yóò ẹ̀dá lóhùn ni o kí ni ìdí pàtó tẹ́kí ni kí má fẹ́ mú ìwá. Ah, ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. èmi ló náwó gún. màá tún nà màá tún nà. ẹ nígbà tẹ bí mi tí mi ò dáhùn so the next thing is kò sun ilé kò sun mọ́tò ah. dámilóhùn tí o bá wá sun ilé tó sun mọ́tò tó sun everywhere ṣé everybody ò ní kú dà. tábà wà kúkẹ́ kú tábà máa lọ kàbẹ̀rẹ̀ sí ní gbọ́. ara wa yín o. yọ mi kúrò nù ẹ èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ now woman sori náà sori ọmọ ẹ òwú ìyá gan òun lọmọ hùn sori náà báyìí bá ọmọ ẹ sọ̀rọ̀ okay and you why you still waiting. Daddy, this is. Nothing between all right, my friends. Get this out your car and go. Ọmọ àlè ni ẹ tó bá sọ lé kò lè ní dà fún ayé ò lè fún gbọ́dọ̀ kan ayé ayé ayé ò ní dà wọ́n kó máa ṣàǹfààní ah, ọkọ This is so terrible. Really, really terrible. Muiwa. Muiwa. Please, o need láti take things easy You just have to take things easy. Mubeni. bẹ́ẹ̀ Muiwa. Where do I want to start from? What do I have to tell people? Àwọn tó ti mọ̀ pé wọ́n ní ẹwà. Some people are seriously planning this wedding. Even more than me. Hmm. Kí ni mo fẹ́ sọ fún wọn? Sí. Eh. Sí mo ìwà. Àbúrò ayé mi wá. You see? no no no Múyìwá mo bó ṣe ń sọ̀rọ̀ bí aláìní gbàgbọ́. o kò ń sọ̀rọ̀ bí aláìní gbàgbọ́ have it now I said it the other time kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí kò ń lópin. kò sí bí ẹkún ṣe fẹ́ pẹ́ dalẹ̀ tó ayọ̀ ni dandan ní lówùúrọ̀ Múyìwá. Múyìwá I ah. believe we are still going to have and do this wedding. Oh see ìmọ̀ràn tèmi ni wípé all we need to do ni pé láti rí àwọn àgbààgbà tó lè bá bàbá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ a dẹ̀ ní láti mọ ìdí gan-an tán fi sọ pé ìwà àti dúpẹ́ ò lè fẹ́ra please now mú ìwà jọ you need to have faith please believe tẹ́mi bá wà ní gbogbo nǹkan tá à ń sọ yìí ló lè wá sí ìmúṣẹ o wíwá please. gbọ́ nǹkan tá a bọ̀rọ̀ ẹ̀ sọ oúnjẹ ti rẹ́dì. I didn't ask her to cook for me. I didn't ask her to cook bẹ̀rẹ̀ ṣẹ́gun ṣe tún bọ́ sí i wọ́n tún ní jẹun nìyẹn o. no but why you doing this to yourself now. tuntun ni ìwọ náà fẹ́ máa ṣe báyìí take it easy okay as a friend èmi á bá sọ̀rọ̀ o ní láti sunkún so that o ní hard mi lè tó wa nílẹ̀ okay you can go i will talk to him. it's alright it's alright. ọ̀rẹ́ mo fẹ́ jẹ́ kí gbogbo nǹkan tí mo ń sọ ikú ni mí ni. you need to take things easy. Hmm. okun inú la fi ń gbé títà. ọ̀rẹ́ come on let's go to the line. ọ̀rẹ́ mú ìwà. ọ ẹ kú jọ mẹ́ta sà. ẹ ká sọ sọ. eke small eke olórí ẹbí kò ní sí time fún gbogbo rẹ̀ gbé bẹ́ẹ̀. ẹ̀bọ tó dá mi dúró jù. ṣé èmi mọ̀ pé ẹ̀bọ tẹ́lẹ̀ ni kì í ṣe pé mi ò ní rí but not now ok èyí tá a máa ṣe ni wípé mm, ẹ wá ní on the fourteenth of next month. àjẹjọ valentine. mi tẹ̀ mọ́jọ́ tó já sí tó bá díjọ́ yẹn kẹ́ máa bọ̀ ok. but i'm here to see you. but i am not expecting you. Not expecting me? Abi! Do you want to walk out on me? Aki! Aki! Dreamer! Ṣáná sọ́kọ̀ yẹn. Tó o bá sáré sọ́kọ̀ yẹn kò ní dáa fún yẹn. Aki! Tí o bá sáré sọ́kọ̀ tí wọ́n bá wọlé mọ́tò máa bínú sí ẹ. Olórí ẹbí. Yes. Olórí ẹbí. Ẹ jẹ́ mọ̀ wípé mo like yìí gan. I like you as well. Mo ti fẹ́ máa fọ́nbù o ti fẹ́ máa fọ́ọ̀mù wáì kí ló ṣẹlẹ̀ ake kí ló ṣẹlẹ̀. olórí ẹbí. yes. kí ni o tẹ̀tí ẹ̀ ń rò gan ṣé ẹ rò pé orí tèmi dàrú pẹ̀lú decision tí mo take ni. exactly exactly. pé orí mi dàrú. yes. ẹ ẹ because tí èèyàn bá wà òkè torí ẹ ò bá dàrú kò ní change ọjọ́ wedding ní few days to the occasion. ẹ bá mi bí léèrè. orí tèmi dàrú. Akin kí ló ń ṣẹlẹ̀ tí mo fẹ́ gbọ́ nìyí kí ló ń ṣẹlẹ̀. olórí ẹbí. yes. i will see you later. wò ó bẹ̀rẹ̀ tó bá move tó bá lọ máa dáhùn sí ẹ lọ́rùn tó bá move and ní ṣe máa dáhùn sí ẹ lọ́rùn lórí ló máa pè é ok níbí náà ni. ṣé orí mi lè fẹ́ fọ́ kinní mọ́ ni àbí mọ́tò lè fẹ́. ìwọ kan díẹ̀ mi just díẹ̀ mi. akin ọwọ́ ń ro mí kíní ní assignment ọwọ́ ń ro mí. ẹ gbé òkúta sílẹ̀. wà á dá mi lóhùn. better. let me see. Hey, excuse me excuse me excuse me. Ah. ó let me see you ṣe let me see them lórí. ẹ ṣe bá jọ wá bí. ẹ jọ kó ti kàn yín tó bá kàn yín àpè yẹn gan. ó wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ see them ni olórí ẹbí. yes. ṣé ẹ fẹ́ fi ojú sunkún mi. ọlọ́run má jẹ́. ọ oh, àbí ẹ fẹ́ kí èmi fi ojú sunkún ọmọ mi. ọlọ́run tó ní jẹ́ yẹn náà. god tẹ́ ẹ bá wá fẹ́ fi ojú sunkún mi tẹ́ ẹ dẹ̀ fẹ́ kí èmi fi ojú sunkún ọmọ mi ẹ ẹ jẹ́ kí decision yẹn wá bẹ́ẹ̀. àbẹ̀gbà mi ẹ̀ ń fún ìgbé dàbí ìdìbà yìí. kò lè sí dandan wọn ṣe. wọn fọkàn balẹ̀ wọn máa yanjú ẹ̀ lẹ́yìn. akin ò dẹ̀ nígbà ìtẹ́lẹ̀ ìlú àwọn ìgbà tó bẹ̀rẹ̀ gbogbo mi lẹ́yìn. ẹ but akin o sì ń sọ̀rọ̀ parable wey ló ń pa fún mi kí ló fà á wọ́n ní tí n bá jẹ́ kàn fẹ́ra wọn pẹ̀rẹ́ èmi á kú ọmọ mi á kú. ọlọ́run má jẹ́. ẹni. ọlọ́run má jẹ́. mo ti jẹ́ nìyẹn. ẹ̀yin náà kọ́ lálá àìsí dima. dima. kò sọkọ. olórí ẹbí. ẹ wọ olórí ẹbí ọmọ yìí lọ ọmọ àná olórí ẹbí ẹ̀dẹ̀ ṣe olórí ẹbí wọn ń lọ lọ olórí ẹbí. Ah, kí lè ṣe gbọgbọgbọgbọ ṣé àlàwà ṣe ń bí ni ah, ẹ̀dẹ̀ ṣe ẹ̀dẹ̀ ṣe ẹ̀dẹ̀ ṣe ah, àlàwà ṣe ń bí ni. ìjọ ti ń lọ rí ó ti ń lọ. kí ló ń ṣe wọ́n báyìí. ọmọ ní àádọ́ dẹrù máa yọ. ìyá abọ́dúpẹ́ jẹ́rìí wọ̀. excuse me again excuse me ìyá mo dúpẹ́ jẹ́ kí n rí wọ̀ ẹ̀yin yòókù ẹ̀ dúró. ṣe bá jọ wá sí bí ni. tafrika ò ti rude. ẹ wo. tafrika farabalẹ̀ ò ti rude. sọ àpò mo ti regret kò ti regret pé mo ìwọ yanni brain. tó bá jẹ bẹ́ẹ̀ bọ́kùnrin lè lé. mo ti ẹ̀ ní yẹ lágbára ọlọ́run tó kò bá ń jẹ́ tọ́lọ́run a máa ṣe. ìyá mo dúpẹ́ you listen and listen carefully okay jọ̀ọ́ ṣé ó wù ẹ́ kó fojú sunkún ọkàn. ah iye ti lágbára jù sá. kò lágbára jù. bẹ́ẹ̀ ni sá ọmọ tó bí tó fẹ́ ṣe wedding ṣé ó wù ẹ́ kó fojú sunkún náà. Ah! ọlọ́run ní jẹ́ mi ní fojú sunkún ọkọ mi ní fojú sunkún ọmọ lágbára ọlọ́run. Eh, eh, ó ní wípé tí àwọn bá ṣe wedding yẹn pé òun á kú ọmọ tó fẹ́ ṣe wedding náà á kú òun ò dẹ̀ lè dẹ́jà èmi náà ò dẹ̀ lè dẹ́jà. Ah! ìkọ́lá ilé yìí. ẹ ẹ ẹ ló mú ha ha ha lè mí mú ẹnu ìgbà tó gbọ́ àmú hó hó hó oní ọ̀ oní he bọ́ ṣe máa mú kárí nìyí. ìjọba ìwà ìdánwò láwọn lélẹ̀ yìí báyìí wọ̀ lọ́wọ́ gbogbo ti fẹ́ gbére. in other words ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ wedding is cancelled. Ah! ọlọ́run mi ò ọlọ́run mi ò gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn tí mo ti pè látọ̀rọ̀ gidi ti bá aṣọ bí lè bí ẹni kí mo fẹ́ máa sọ bá ìyá yìí ti. simple ìyá mo dúpẹ́ ok jẹ́ ká ṣe wedding àwa yọ owó kan sílẹ̀ tá a máa fi ra pósí tó pọ̀ pósí ọkọ ẹ̀ pósí ọmọ ẹ̀ adé ṣe gbogbo everything àjọ. orí jẹ́jẹ́. orí jẹ́jẹ́. mọ́mí bóyíkì ti bẹ̀rẹ̀ ẹjọ́ tó rẹ̀ lọ́ọ́ ẹ sọ fún mi kí mo fẹ́ ṣe báyìí ìjọ ẹ bá mi bọ ọkọ yìí sọ̀rọ̀ ẹ bá mi bá ọ sọ̀rọ̀. dúpẹ́ wọ́n kún bá sọ̀rọ̀ àmọ́ torí ah, nǹkan ọ̀rọ̀ kan sọ ó lágbára ọkọ mi ó lágbára mi ìfẹ́ fojú sunkún ẹ̀ ọpọlọ ọlọ́bàjẹ́ fojú sunkún ọmọ nígbà tó máa sọ wọn náà tẹ ẹ̀ máa kú ọ̀tá bàbá ẹ̀ náà kú jọ kí ló fẹ́ káráyè sọ pé ó ṣẹlẹ̀ sí mi. Ọ̀gá, hope no problem. Ṣé mi ló ń béèrè ìbéèrè Please sir, if there's a problem, please take it easy. Please. Ṣé kí n hello. hello mo dúpẹ́ mo mo dúpẹ́. ẹ ah, eh, mo dúpẹ́ kọ́ èmi ni. má má. ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ mú ìwà òfin tó bẹ ọlọ́run bàbẹ́ àwọn òbí ò ní fojú sunkún ẹ̀ o èmi náà dẹ̀ ní fojú sunkún ọmọ ṣó wá rí níbi tá a dé dé ìlórí bíríìgì tá wà báyìí ó dàbẹ̀ pé o máa ṣe gáfárà fún mi díẹ̀. ẹ fún mi ah. ó dà má bínú ó dà ṣé kí n lọ sí ògì wa. ọ̀rọ̀ ayé mi o ọ̀rọ̀ ayé mi o kò bí àdùkẹ́ wo gbóhùn pọ̀ lórí ìgbà torí olóhùn tó àdùkẹ́ jù ọ́ ìjọ má ṣe ní báyìí fóònù akẹ́gìdà ah, fóònù akẹ́gìdà ọkọ mi mo lọ fi sí èyí ló wá fi fóònù sí báyìí títí ẹ̀ mú. jẹ́ lọ sùn jẹ́ lọ ṣe ògì wà ọkọ mi jọ mú wọ̀ ẹ sáré lọ sùn ògì ọlọ́run mi ní fojú sunkún ẹ̀ mi ní fara gbàwẹ̀ lórí ẹ̀ mi ní rí wàhálà. wẹ́rẹ́wọ́ nìyẹn orí ẹ̀ dàrú orí ẹ̀ lu géètì bẹ́ẹ̀ ibi wà tí ẹ̀dẹ̀ ṣìṣílẹ̀ kókó tó máa wípé àwọn kan wèrè wèrè wo nìyẹn wèrè wo nìyẹn ṣé omi ẹni tó wà ń ta ni. Eh, eh, eh, ah, ah. bá ní gbogbo ah. má bínú mi ò mọ̀ pé àgbàlagbà ni àwọn ọmọ kéékèèké kan tó máa ń wá lulẹ̀ kun àdúgbò ni mo ṣe lè má bínú. wà á ti ẹ̀dẹ̀ ṣìṣílẹ̀ kókó tó máa pa àwọn wèrè wo wèrè wo. ẹ má bínú jàre ẹ̀yin bá pọn ẹ ẹ àwa tó ń wòye hmm. àwa ni bàbá ọkọ mo dúpẹ́. ẹ̀yin ni àná ọ̀gá. àwa náà làwa rí ẹ fẹ́ rí wọn ẹ lè rí wọn ẹ lè rí wọn ẹ lè rí wọn o ṣé adé tí n bá ní fọ̀rọ̀ sàbí àwọn sọ fún yín ṣó ti yé èmi kì í bí ilé ìbéèrè kan ṣé ẹ fẹ́ fojú sunkún fún wa. lágbára elédùnmarè ìkúnlẹ̀ abiyamọ ò ní jẹ́ kémi fojú sunkún ọmọ ọlọ́run elédùnmarè ò ní jẹ́ fojú sunkún. ọ̀gá ọ̀gá mi náà ò rẹ̀ fẹ́ fojú sunkún mo dúpẹ́ ẹ kò sẹ́ni máa sunkún náà méjèèjì gbàrọ̀ náà. tẹ́ ẹ bá ti wá fẹ́ kẹ́nìkan kọ́ fojú sunkún ọmọ rárá ẹ máa lọ ẹ lè rí wọn ibi tó sọdé àti ibi tó parí ẹ̀ sí mm. gbogbo ẹ̀ ló ti yé mi sórí mo fẹ́ kó mọ̀ pé kò sí gbogbo nǹkan kan tó láburú tí ò ní àtúnṣe mm. kó o gbọ́ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn pẹ̀lú agbára tọlọ́run mm. àtúnṣe àwọn àǹbẹ̀ jẹ́ kárí wọn. ẹ wo bí ẹ lè wọlé ẹdun náà èèyàn kan tó ṣe pọ́n lé ni mo pè yín o ẹdun náà màá bínú sí i mo bàjẹ́ o mo stubborn o ah, ah. mo stupid o mo rough gan o. rọra ah ọ̀rọ̀ ra wò ó wọ alágbòjẹ̀dì wa wọlé mu náà lè wọlé bá tèmi jẹ́ dàbí ẹ tèmi rú ni tọ́ka bá mi kó bìṣẹ́ kí lè fẹ́ kí lè fẹ́ ṣe sí. wọn ò lè lé yín dànù wọn ò lè lé dànù lẹ́nu iṣẹ́. wọn lè lé tani dànù wọn lé mi dànù tọ́ka bá lé mi kó lè mi báyìí nísìn tọ́ lé mi lọ ṣé kí n máa lọ sọ́jà kí n máa lọ ra kùsímẹ́ǹtì ni àbí kí n máa lọ sọ́jà kí n máa lọ bá ọ̀rù káyà ó wọ ó wọ ẹ wá wọlé ó wọ alágbòjẹ̀dì olómi gàrẹ́ lẹ́pọ̀n mi ló ń lo wọlé wọlé wọlé wá wọ. kìnìún máa ń sá kọ́kọ́rọ́ máa yín mú. Ah. ẹ wá wọ ó wọ. mú ìwá mú ìwá <laughs> àbùkù tí mo kàn nílé àwọn bàbá mo dúpẹ́ lónìí kí n má kan àbùkù mímọ̀ táyé máa fi parẹ́ ó tó ojú bẹ́ẹ̀ lọ wo tó bá máa débì kan báwọn yẹn máa fi mọ́ ní o ó tó gẹ́ báyìí kò gbà kámú lórí ọ̀rọ̀ mo dúpẹ́ kò sí nǹkan kan lórí ẹ̀ mọ́ ó ti gbọ́. bí tá a bá dé báyìí kò gbà kámú ni kò jù bẹ́ẹ̀ lọ. dádì kí lẹ ń sọ kí lẹ ń sọ yìí mo ṣe máa gbà kámú where do you want me to start from ibo ni kí ha, ti bẹ̀rẹ̀ ẹ̀dí ẹnu géètì àwọn kan ẹ sọ wípé wọ́n bu yín bẹ̀ wọ́n sọ̀rọ̀ sí yín ẹ wọnú ilé ẹ ń sọ fún mi pé kí n gbá kámú ọ̀rọ̀ ẹ ti ní ìtumọ̀ míì lójú mi o mọ́mì ọ̀rọ̀ ẹ ti ní ìtumọ̀ míì lójú mi. wo ẹnu géètì tí wọ́n sọ yẹn ní tí mo pàdé ń bẹ̀ mi ò gbọ́dọ̀ wọnú ilé nígbà tí gate man lásán lè máa sọ fún mi pé tí èmi ò bá fẹ́ fojú sunkún ọmọ mi mi ò gbọ́dọ̀ wọnú ilé jọ tí n bá wá wọnú ilé kí ni mo fẹ́ bá lọ́hùn gangan wo mi ò dé alábàá mo pa láṣẹ gẹ́gẹ́ bíi bàbá ẹni ẹran ni mo fọwọ́ gbá kì í ṣe egun gbàkámú kò sí nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ mo dúpẹ́ bó o ṣe ga tó yìí kò sóbì kan tó máa bírú ẹ tó máa lóun fẹ́ fojú sunkún ẹ èmi ò dẹ̀ ní fojú sunkún ẹ wo. ó máa gbàkámú ni ó máa gbàkámú ni àṣẹ dùn. mú ìwà àfi kó gbàkámú bí bàbá ẹ ṣe sọ torí mi ò fẹ́ fojú sunkún ẹ mi ò dẹ̀ ní fojú sunkún ẹ àfi kó gbàkámú ìwọ náà wò ó orúkọ tẹjọ wá sọ́dọ̀ mi tí ọmọ àmukù ọsàn tó sọ lùyàwó ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni mo ti pe pásítọ̀ tí mo ti sọ fún wọn ohun tí pásítọ̀ ń jẹ́ kó yé mi ni wípé ó ní tó wà ń bẹ̀ lágbára ó ní aláti kún fún àdúrà ṣẹ̀dẹ̀ mọ̀ bọ́lọ̀ ń bá ń ṣoore ńgbà mí àló ń ṣe bí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ yóò ṣe bóyá tí ìbá ṣe ìbá tó burú jù yìí lọ mú ìwà ìṣe ni kó yá ṣe kíni kó yá gbàkámú bí bàbá ẹ̀ ṣe sọ gbàkámú ṣọ́ra ẹ̀ gbàkámú obìnrin pọ̀ ń lu o mọ́mí dáàdì ṣẹ̀rí èyí tẹ̀ ṣe ń sọ yìí ó sì dáa o the most important thing òun ni kẹ́ sọ fún bọ̀dá mi kan jẹun torí àtijọ́ ìjọ ìwọ̀n jẹun tí yóò bá dé jẹun bóun lè ṣe ní ṣubú. ẹ eh, ẹ eh, wo wọ ṣe ọlọ́run apọ̀ ẹni wo tó bá kọjú sí ẹ kọjú sí tó bá kẹ̀yìn sí ẹ kó kẹ̀yìn sí tó bá kù ọ nìkan kó o tírò ara ẹ pa jọ̀ọ́ ṣọmọdé ni ẹni àbọ̀mọ ọdún méjìdínlógún ni ẹ dáhùn àbọ̀mọ ogún ọdún ni ẹ ó ti dàgbà ó ti tọ́ ara ẹ bọ́ gbogbo tá à ń bẹ́ẹ̀ sọ yìí fún lọ síwájú ọjọ́ ọ̀la ẹni tẹ̀mí bá wà ìrètí sí ń bẹ ẹni tó kú ni tiẹ̀ ti tán pátápátá wo ṣé oúnjẹ wà lé. bẹ́ẹ̀ ni sàrà ìzùwà. lọ gbé wá fún mi wo o rántí bó o ṣe fún lóúnjẹ kékeré tó bá kọ̀ tó lóhun ò jẹ́ ṣojú mi báyìí ló ṣe máa fi oúnjẹ bọ̀. ó tiẹ̀ máa jẹ́ kí ló máa ló ń ṣe ohun tí ò ní jẹun. wàá jẹun transaction two fifty ni bẹ́ẹ̀ send a ní two fifty k ni ó send but he come promise me say next two thursday so ma send two fifty. k. Oh, baby. Oh so bitch so bó tẹ̀ ṣe ń jó yẹn ni she is a perfect dancer she can dance What gbogbo ìjọ me? <laughs> this girl can dance She's a unique dancer. ìṣọ kò eh? <laughs> yẹ kó gba owó yẹn lọ́wọ́ ẹ̀ kò yẹ kó gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ààrẹ. yóò ṣe àwọn para fún am àwọn para fún am now i swear. gbogbo ọmọ ẹ̀gbọ́n yẹn. ẹ̀gbọ́n ẹbí ọmọ ẹ̀ta ẹ rántí face mi mọ́ rárá kò sí wàhálà kò sí wàhálà ẹ̀gbọ́n fóònù ẹ̀gbọ́n yẹn ládùúgbò mi ẹ̀gbọ́n yẹn ló fẹ́ ṣe wẹ́ẹ́dì tó kù ten days tí bàbá yà sọ pé kọ́ máa ṣe mọ́sẹ̀ ó lágídí yẹn kan lẹ̀ ni ó ní mọ̀ gbọ́dọ̀ ṣe mọ́ wàhálà wẹ́ẹ́dì yẹn ò dì. You see, I, I, I, I found it absurd. Nígbà tí mo bèrè lọ́fíìsì, the first day, the second day, mi ò rí ẹ̀ wọn á ní pé torí pé one lady kí ọ̀gá dúpẹ́ ni. o o dúpẹ́ yẹn. dúpẹ́ ni o ló fẹ́ ṣe rẹ̀ léṣe lé lórí mo dẹ̀ ti bá a sọ̀rọ̀ títí mú ìwà ọ̀gbọ́ràn ọ̀gá kò gbọ́ràn. my friend look at me tó ń bá sọ pé experience èmi gangan lèmi ń jẹ́ experience yeah because ìyàwó tèmi fẹ́ fifteen years tí mo ti fojú kàn rèé but my brother ìyàwó mi sì ni because I still wear her ring okay despite that èmi ò ní nǹkan méjì tí mo lè ṣe fúnra mi than to make myself happy yeah make myself happy bíntín nílé ayé o bíntín nílé ayé you see the only favour tí ìwọ máa ṣe fún mi no ìwọ kọ́ tí wọ́n máa ṣe fèmí ni wípé ó gbọ́dọ̀ padà síbi iṣẹ́ by tomorrow morning. Yeah. Let him see the reason why life is so simple. Ó máa ń le fún àwọn tó bá le kókókókó. Àwọn tó bá mu simple, ó máa ń simple fún wọn. Life ò le tó yẹn. Oh no. Oh. Hello. Yeah. No, no, no. Phone space, phone space, phone space. Phone space. Enjoy yourself. Eh, ìwọ bá mi bá òun ṣeré. My dear, and this is my boy. Bashiri Uyena. Bashiri, Bashiri, Bashiri. Oh. Wonder. Eh, okay, okay, okay. Ìwọ má worry in tiẹ̀. Eh, Maria, Maria, Maria, Maria. Má settle, okay? <laughs> Sorry. You can stand up now. Sorry, okay? Sorry. Just have your seat here, okay? Sorry. Hello, Mary bá mi sọ fún mọ́mì ẹ̀ kó máa bọ̀ ok ṣéde. ẹ kú iṣẹ́ àwọn ọmọ ìpẹ̀lẹ́ ẹ kú ti sísítà mi pẹ̀lẹ́ jókòó máa. báwo wà ní. mọ́mì run test room she's pregnant ó lóyún. mo dúpẹ́ ó lóyún àti eh, pé ta ló fún ẹ lóyún. irú ìbéèrè wo lè ń bi mí yẹn ẹ̀rọ mi ò lè mọ̀ mọ́ mi títí ó bá ṣe ogun kan tó ń ṣẹlẹ̀ ni ṣé mo ti ní wà nílé ọkọ mi ni àbí tí bá wà nílé ọkọ mi àwọn àbẹ̀rẹ̀ pé ìbò ni mo ti róyún. iye kì í mọ̀ wá bá mi báyìí ẹni pé tèmi ti bá mi báyìí wàhálà ti wà ó dókítà wàhálà ti wà á ah! bàbá dúpẹ́ bàbá dúpẹ́ bàbá dúpẹ́ kí ni mo fẹ́ máa sọ fún bàbá dúpẹ́ báyìí kí ni mo fẹ́ wí ọmọkùnrin ọlọ́mọ yẹ kó lè mi síta. sórí oyún tó wà nínú ẹ kó lọ gbọyọ nítorí mi ò ní tolerate oyún wèrè kan nulẹ̀ yìí that is nothing like that i won't accept it. ẹ wo dáàdi mo dúpẹ́ ẹ ṣe ní sùúrù. yes wo kọ́mọ yín náà bá yín mu lágídí ẹ jẹ́ ká fi sùn ṣe gbọ́rọ̀ tó wà lẹ́yìn. kọ́ máa mu lágídí náà ni ẹlọgbọ́n yọ ẹlọgbọ́n yọ ọlọ́yọ oyún inú ẹ dá sọ. mọ́mí èmi ò ní oyún kankan tí mo fẹ́ ṣe ṣé mo jẹ́ bébì ni tí bá ṣe oyún tí bá lọ kú kọ́. ẹ kò kọ́ mi ah! kábọ̀ tó ní òtí ẹ̀ wá ní kú òní kú ṣọfẹ́ gbọ́ wò mí dáadáa èmi ní ibi tí mo máa mú ẹ lọ sojẹ́ mi máa mú ẹ débẹ̀ wọ́n á yọ peacefully àkókò ọ̀pọ̀ ọ̀dẹ̀ níṣẹ́ ṣùgbọ́n pé wàá keep you forget it nínú ilé ikọ̀ yes ó máa yọ yúnú ẹ o ó máa yọ o àwọn máa yọ gbàgbé ẹ wọ́n yọ. dáadé ẹ lọ ṣe worst thing nǹkan tẹ bá wò rò pé ẹ lè ṣe ẹ ṣe kúrò níṣẹ́ oyún kankan. wàá ṣe. ìwọ náà fẹ́ ṣe ẹ ṣe. yéé ọmọ ẹ fẹ́ para ẹ̀ ọmọ ẹ̀dọ́ parẹ́ ọmọ mi ò ní kú ẹ kò ní kú eh. kò dẹ̀ ní pa ní ẹ má sọ tó bá da àní kò ní pa èmi pàápàá ẹ kò pé èèyàn kankan lè ṣe ìjẹsọ fún ẹ. sori ìmídélè tó ti pè mí ìpè olóyún lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn tó ń bá mi sọ̀rọ̀ ti pè mí. pé kí ni. Ah! wọ́n ní oyún náà yẹn o tó bá pé oṣù mẹ́fà péré ó máa kálẹ̀ ni. Ah. ṣọ́gbọ́n mi ó máa kú ni o èmi náà dẹ̀ máa kú. Ah, ẹ̀rọ àmì ẹ̀wò mi ní fojú sunkún ẹnikẹ́ni ẹ ti ẹ̀ gbọ́n náà eh pé àwọn tó máa ń pè yín tó máa ń sọ nǹkan tó bá ṣẹlẹ̀ yìí fún yín ṣé wọn ò ní solution sọ̀rọ̀ ni. wọ́n ní solution. ẹ ẹ kí ni solution ni kẹsàn náà. kàdégà. kàdégà. ẹ eh, that's the solution. ah èmi náà wà bá mi. bá wa. tèmi bá mi bá yẹ ẹgbà ní ẹjọ́ tá ni mo ṣe fọwọ́ ọjọ́ mi fi ní báyìí tá ni mo ṣe. o ní láti máa hó bí ẹwà lọ́ka ah! ọmọ ẹ kó lọ yọ oyún ẹ. ẹ ẹ ẹ àwọn tó tún ṣọ̀rọ̀ ìwé tó fẹ́ pa mí ni tó ló fẹ́ pa ẹ́. Mommy, eh? listen to me very carefully. Mi ò ní orí kankan tí mo fẹ́ ṣe. Ah, kilo de kilo kí ló ṣẹlẹ̀? Ẹ wò tí continue báyìí láti máa so pé kí n lọ ṣe oyún, máa sá lọ pátápátá tí ẹni bọ̀dọ̀ ni mo ti máa wà. Bẹ́ẹ̀ni sọ fún mi. Ẹ eh? wàá ṣe kí ni? Wàá ṣe kí ni? Ẹ! Odúgbò ọ̀la, wàá sá lọ ó dà ṣé o fẹ́ ṣẹ́yún ni mo béèrè lọ́wọ́ ẹ̀ wo oògùn wọ́ntẹ́ẹ̀dì ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi tọmọtọmọ o lórúkọ jésù mi tí mò ń sìn mi ò ní fojú sunkún ọmọ o mi ò lẹ̀ ní wọ́mọ tì láyé mi oògùn wọn wọ́n máa àwọn akọ wọ́ntẹ́ẹ̀dì lọ police station kò ní jẹ́ tèmi àtẹ̀bí mi lágbára ọlọ́run wo ọkọ mi sórí bó ṣe ń wò mí ní tó bá ti ṣe ni mo ṣe o mi ò gbọ́kànlé kankan jọ ọlọ́run ọba mi tí mò ń sìn náà lọ gbọ́dọ̀ mọ́ kókò padà lẹ́yìn mi wá jọ torí ọlọ́run kọ mi mo fi tó bí ọlọ́run bá bẹ̀ tó dáa ṣé ò ṣẹ́yìn mo ní ṣé ò tó dá mi lóhùn ó dáa èmi ti gbà pé ò ṣẹ́yìn àmọ́ kí kó wá gé awo láàrin ìpín àti ẹ lẹ́yìn mi àti ọlọ́run ṣì kẹta wa ni o mo ti gbọ́ èmi ti fara mọ́ ohun tó fẹ́ ṣe tó lè dúró ẹ̀ ìdùnnú mi. ó mà ga o ní ìgbéyàwó tó kù bíi ọ̀sẹ̀ mélòó kan sìn kó má jẹ́ àwọn àpárá àpárá tí ọ̀gá mú ìwà máa bá àwọn obìnrin ṣe ni wọ́n take serious tí ó wá di nǹkan míì báyìí sìn. irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ̀ ah, ah, kí ló dé táwọn ò ṣèwádìí wọn dáadáa kó tó di pé wọ́n mú déètì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn kò ní jẹ́ kí mú ìwà lè wá sọ́fíìsì báyìí. o tí gbọ́ ọ ọ wà lọ́fíìsì o bò nǹkan tí mo gbọ́ ni wípé ọ̀gá ló pè wọ́n wípé kọ́mọ̀lẹ́ kí ni ẹgbẹ́ wọn dáhùn kọ́lì tún padà sọ́fíìsì. ìyẹn ni pé ọ̀gá wà lọ́fíìsì wọn ò dẹ̀ lè wá wò wá láàárẹ̀ kó bá wa ṣeré àbójú ń tì wọ́n ni. tó bá ṣe wọ náà ṣojú ò tiẹ̀ ọ̀gá ò kọ́lọ̀ ṣá máa ṣọ́ wa ní báyìí ọ̀nkú ẹ malo. ẹ wá máa lọ. lọ́bí ti báwo. kúrò nínú ọ́fíìsì yìí ẹ bọ́ síta. ayé kọ́ ni mo ṣàwà náà. nígbà tí kò wá ń ṣàyè mi ló wà ń kọ́ ẹ bọ́ síta. tó ga ọ owó tá à Múyìwá so Múyìwá ti wà nínú ọ́fíìsì. Mr. Múyìwá mo ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí yín ó ṣe mí láàánú púpọ̀ ó dẹ̀ dùn mí gan but there is nothing we can do about it we just have to take out ẹ̀pẹ̀lẹ́ kan. Um, Thank you so much. You're welcome. Oṣùkọ. Ẹ ń bọ̀, mo pe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́fà? Bètè báwo? èṣù tíyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó bẹ́tà ju áńgẹ́lì tí ń ṣiṣẹ́ wọn lọ we've been together in this office for the past three years ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ nǹkan tí mo lè ṣe ẹ mọ̀ nǹkan tí mi ò lè ṣe ẹ mọ̀ nǹkan tí mo like ẹ dẹ̀ mọ̀ nǹkan tí mi ò like despite the fact pẹ̀lú gbogbo mo yìí ṣe sí yín náà ẹ wò dọ̀ mi rárá ẹlòmíì lè bá lọ bọ̀ ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí. anyway ariwo ọjà lásán lásán ni mo ní but I still love you so much. Are you alright? Are you sick? No, ó yẹ kó mírí ni bí mo ṣe sọ pé are you sick? Torí pé ò tí mọ̀ pé sick kò jẹ́ kó lè mírí. Ò mírí pé alright, no? Oh, alright. Get out! I'm, I'm sorry, sorry. Onírúurú òṣì. Abániláyọ̀jẹ́. Oh ah. eh, ẹ wò dáàdì àti ń bọ̀ ní pẹ́ dọ́dọ̀ yín mọ́ ewu dáàdì ní tí mo ṣe ní tèmi ṣàfikẹ́ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ká ló ń sọ gbogbo kọ́ńtọ̀kọ́tọ̀ yẹn fún pé èèyàn kan máa kú èèyàn kan máa èèyàn kan máa kú nígbà tó bá ṣe nǹkan kan ìjẹ́ ní kẹ́ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ kẹ́ bá mi wádìí lẹ́nu ẹjọ́ torí ọlọ́run ẹ wò ànípẹ́ lọ́dọ̀ yín ṣó ti yé yín. ok sà. rádaràda rédèrèdè tó àfọwọ́ and I am giving you just one day tí ọmọ máa fi di tí mo bá fi wá sí ibi báyìí níwòye ọ̀la tẹ ìwà ń bí yéé ẹ má mọ̀ pé ìkọ̀ṣẹ́ yín o bàbá má ṣe ẹ mọ̀ pé ìkọ̀ṣẹ́ yín o. má ṣe yẹn fọmọ rẹ. bàbá àti ọyọ àti ànàbọdì. jọ́lẹ̀ gbogbogbò. ẹgbẹ́ ni wọ́n rẹ̀ ọ̀dọ́ jáde gbogbo ẹ̀ náà lórúkú lórúkú yìí nonsense. àbẹ̀ má bínú wọn kì í sàn yín wọ́n yí wá yín. kọ́ sára wọn. Ah, ẹ̀gbọ́n kan ń sọ ni Ọlọ́run lówó ọmọ èèyàn ló nà ìṣùgbọ́n ló ní ìka táwa ọmọ èèyàn lábẹ́ ń ṣèkà àbá máa sọ pé ti yìn ẹwà àwọn tẹjọ ralẹ̀ wọn ò rówó ṣe foundation níbi wọn máa kọ́lé èyí tún kọ́lé ẹrú fún ẹ ẹ tún rẹ̀ ẹ̀gbà rẹ̀ ah, ẹ máa ṣàlẹ̀ alhamdulilayi ẹ̀yìn tá gbẹ́bẹ̀ dà ah, ẹ̀ tún. Alright, right mo ti ní ó pẹ́ jù lọ́la kẹ́kọ̀ọ́ mi. ẹ̀sà ẹ̀sà ẹ̀jọ̀ nítorí tọ́ lọ́wọ́ nítorí ànábì muhammad sọlá. sọlá sọlá jehova mímọ́ ṣé ẹ̀rọ ọmọ wèrè ẹ̀yin mọ ọlọ́run ẹ̀yin ẹ̀ mọ ọlọ́run bàbá yín gan ọmọ ọlọ́run ẹ wo ọ̀dà ẹ̀ lọ́sẹ̀ méjì àbí ṣẹ́fẹ́ gbọ́ àtọ̀sẹ̀ méjì àti ọ̀la tí èmi fún yín ṣe rí ìjọ́kíjọ́ tí ẹ bá rí mi whenever you sight your eyes me Yeah sójà ni màá fi palẹ̀ mọ́ yín. bàbá ọ̀sẹ̀ méjì ò pọ̀ ju orí yá wá pé ẹ wá mọ̀ pé ẹ wá mọ̀ pé bá bá wèrè ṣé o sí kí ló tẹ̀lé mi fún mo ní kí ló tẹ̀lé mi fún lọ́ba àwọn bàbá ni ọmọ wèrè àbọ̀ máa wo àwọn ọmọ játijàti wọ̀nyí wọ́n máa ti sọ lédi nǹkan mi mọ́ mi lọ́wọ́ kẹ́ tó bá rí rádaràdá tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn oh my god ibẹ̀ náà ni wọ́n ń ṣe ìgbọ̀nsẹ̀ sí ibẹ̀ náà ni wọ́n ń tọ̀ sí gbogbo ẹ̀ wá yàmàyàmà ẹ ṣáà fún wọn lè jẹ ká lọ. ẹ fún wọn lè jẹ ká lọ kò sí ta fẹ́ ṣe sí báyìí. mi ì lọ bí kankan mọ́ ah! kọ́ máa sọ fún ẹ ó yẹ kó mọ̀ wípé wọ́n ti bá wọ́n ti bá mọ́tò mi jẹ́ kẹ́ i go nowhere ó mọ̀ yán. yóò ṣáà níbi tá a pa àlọ́ tẹ́lẹ̀ kó tó ṣe pé ẹ fẹ́ yà ní site. yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọn kan kò wù mí lọ mọ́. ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká lọ. ilẹ̀. mo dúpẹ́ mo dúpẹ́ mo ló dà. mami jẹ́ kí n máa lọ. lọ sí wo. ṣẹ̀rí tí ẹ̀ báyìí kí n kúrò nílé yìí orí mi lè yí dànù jẹ́ kí n máa lọ. ọlọ́run ní kẹ́kẹ́ ẹlẹ́dàá mi ò ní kẹ́ kórìí èyí orí ẹ̀ ò ní yí mo dúpẹ́ gbọ́ torí ọlọ́run nǹkan tí mo lè promise ni pé tí n bá ti débi tí mò ń lọ màá pè yín màá jẹ́ kẹ́ mọ̀. Ah, mo dúpẹ́. ẹ dẹ̀ máa sọ fún dáàdì tí ẹ bá sọ fún dáàdì ẹ wo ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ o ẹ̀rí kan tó máa ṣe ni ẹ o. mo dúpẹ́ tó ṣe fún mi yóò dá o tí ẹ wò tèmi mo dúpẹ́. ṣẹ̀rí tí ẹ bá fún ọ lọ́nà sí in two minutes ẹ̀rí kan tó máa ṣe ni ẹ o. ayé mi bá bàjẹ́ o tèmi bá. Ah! mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ kí ló dùn ọmọ yìí ṣe báyìí torí Ọlọ́run ẹ eh! mo dúpẹ́ mọ́ mi ṣẹlẹ̀ fún mi ká kì í ṣá. ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́tò kọ́ ni mò ń sọ ohun tí ẹ̀gbọ́n kọ́kọ́ ń bọ̀ fún tí mò ń sọ fún ọ náà mo dúpẹ́ ọmọ ọmọ dúpẹ́. Yes, sir. Yes, sir. Sorry. Sorry. Sorry. tó bá ṣe bí olórí burúkú màá fi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá gbá gbogbo ibi tó ṣe rogodo lára ẹ̀ ṣe nọ́mà gbé kíni kankan gẹ̀ mo ní kò gbé sókè. ò ń dẹmọ fún rẹ àbí so wọn àti femi matches màá láì tiẹ̀ lára màá tì bọ́ ẹ̀ ń òdì àbò ń bẹ́ ni ó gbórúkọ mi ni bàbá ẹ sọ fẹ́lẹ̀ yìí. wà wà ìkan ṣe ẹ ṣá òwe jẹjọ ń ṣe yẹn rí azá ló ń ṣe o wọ́n kò gbé wait olóńjọ́ di sẹ́yìn tí máa ń ṣá ìdí ẹ̀ wàá máa lo pampers kó tó kú yìí. ẹ má ṣáàtì mi ẹ má ṣáàtì mi. mo wọ́n gbági mọ́ ilé tíṣà. ẹjọ́ ìṣàánú mi kí ni mo ṣe gángan ẹ wo mi mọ irú ẹjọ́ ẹjọ́ mi mọ irú. kí ló ṣe o ń béèrè lọ́wọ́ tí ń pé kí ló ṣe o fẹ́ mọ̀ wá o fẹ́ mọ̀ wá ọmọ wa ìwọ lódo tí gbogbo òlú mọ̀ká odò tó bá tó bá tó bá mọ̀ jù kó máa ń gbèyàn lọ ni bọ̀ torí pé wọn nàná mú ni ẹ o lẹni tó fẹ́ gbé lọ àti tábà tó máa gbé ẹ lọ ẹni tó bá táì láti mọ̀ wá ìjọ tó bá ti mọ̀ wá jọ yẹn ló ti mọ̀ ikú. bó ti bá ti ń bá ẹ sọ kò máa dá mi lówó lọ́wọ́ kan ó ti gbọ́ ó tó lè jẹ́ kẹ́mi égún nìyẹn o àwa ṣeré ọmọ ayé alpha ó wà ń fẹ́m. wọ <laughs> wàá tó mọ̀ sára. agreement láàrin mi àti ẹni pé gbogbo nǹkan tí bá ti ní kó ṣe ló máa ṣe kó dẹ̀ ti comply but lẹ́ẹ̀kan ń béèrè lọ́wọ́ mi pé ta ni wá kò fẹ́ mọ̀ wá o ní láti mọ̀ wá lórí tó wà ní kún ọyẹ ló mọ̀ wá ló là á fẹ́ flush out. èyí wèrè tó gbé síkùn yẹn ó gbọ́dọ̀ kúrò mẹ́lẹ́ sẹ̀kẹsẹ̀. matthew. bàbá àgbàlagbà. bámi kó gbógun yẹn overdose. má rọ ṣí ẹ má rọ ṣí ẹ fúnra rẹ ló máa ń lò má rọ ṣí ẹ. ìyá mi ta ìyá mi ládùúrú bí mo ṣe ṣètò ní community yìí ṣé irú mi ló yẹ kí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí community tí kì í tiẹ̀ ṣe tèmi anywhere kò síbi tírú ẹ̀ ti lè ṣẹlẹ̀ sí mi káṣẹ̀ tó wá sọ community tí mo ṣe sí ọmọ tèmi ọmọ tèmi ni wọ́n jí gbé so yẹ kó rí bẹ́ẹ̀. olóye mo understand nǹkan tí ẹ sọ kódà ìgbà tí wọ́n gbé mi fúnra mi débi yìí mo appreciate gbogbo nǹkan tí ẹ ṣe fún mi nígbà tí ẹ wá kí mi yàtọ̀ síyẹn iṣẹ́ mi ni ọfisa èyí tó ṣe kókó ni pé ọmọ mi dá ọmọ mi how am I getting my daughter. olóye iṣẹ́ wa ni láti dáàbò bo ara ìlú mo fi ń dá yín lójú pé àwọn ọlọ́pàá ti wà níta láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kódà tó tó wákàtí kan sínsìn máa pè yín kẹ́ wá mú ọmọ yín. one hour. mo fi ń dá yín lójú wákàtí kan sínsìn máa pè yín sá. ẹ jọ ẹ ibo ni tọ́lẹ̀ ti wà. olóyè sí o. Ah, tí mo ṣe fẹ́ ṣègbọ̀nsẹ̀ inú mi ti pòkọ̀ máa olóyè ẹ take it easy o tó bá rí bẹ́ẹ̀ ẹ lè lo tọ̀dọ̀ mi. ṣèbí láàrin wákàtí kan sígbà táwa yìí one hour gbà níyànjú mo fẹ́ wọ tọ́ílẹ̀tì àṣìlẹ̀ tó bí thirty minutes ń bẹ̀ àbí tí n bá jáde síta dábàá máa fi lọ ṣẹ́jú bíi mélòó kan wákàtí kan ti pé ọmọ mi ti wà níbí. ẹ ẹ ṣáà take it easy sir. Yeah, David. Yeah, Bamiyan Singh. Yeah, come in, please. Yeah. You have to be smart. You're so mad. Yes, come on. It's okay. Move on, move on, move on, move on, move on. Let's go, boys. Let's go, boys. Get this side. Get this side. Move it. Let's go. Move it. Move it. Move it. Move it. dúpẹ́ dúpẹ́ ah, ẹ̀sà kàlọ́ńdà ìwọ kàlọ́ yé ẹ bá ẹ bá mi pẹ́ ẹ bá mi ẹ bá mi gbẹ́ ọ ẹ bá mi pẹ́ ooo oh. ah. hello hello. lọ́mọ tèmi ọmọ tèmi ni wọ́n ṣe ṣìkàṣìkà tó ṣe ṣàkàṣàkà bẹ́ẹ̀ kọ́mọ ah, tiẹ̀ gbádùn ẹni tí ò rà. jàre. dọ́kì olóyè ibo la dé dúró. àlàáfíà àlàáfíà làwọn ọmọ wa ẹ jọ láti ṣé mo lè rí yín. àwa iná. ẹ wà tí wọn là bùrọ̀ rí yín lọ́tọ̀ ṣé bá jọ bímọ yìí ni. ẹ òótọ́ ni dókítà ìyá ọmọ rẹ yìí. sọ́ni tá a máa sọ àlàáfíà lọmọ yín wà àmọ́ a máa nílò ẹ̀jẹ̀ sí i. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ gé. after how many pints o dẹ̀ ní àlàáfíà lọ́mọ wa. bẹ́ẹ̀ni àlàáfíà ni ó kàn jẹ́ wípé ẹ̀jẹ̀ tó wà lẹ́ ọ̀tọ̀ a máa nílò ẹ̀jẹ̀ sí. irú àlàáfíà àfíà wo ni ẹ. ẹ̀rọ pásítọ̀ ọlọ́run kó wà pẹ̀lú òkú ọlọ́run kó máa gbé nínú hospital ìlú nǹkan jésù àgbọ̀rọ̀ kó máa tàn bí lórúkọ jésù ẹ ò ní rúkú wọlé lórúkọ jésù à ní rúkú jáde jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. Ah, ó dàbí pé mo mọ ojú yín sá. chief akínwùmí. ní tí a di. wọ́n kì í mọ ojú yìí. Ah, èmi náà ń wojú pásítọ̀ yìí praise the lord. hallelujah. ṣé o sì sà. wọ́n ah, ṣe ń bẹ nínú yẹn o ọmọ mi làwọn kan ṣe ṣàkàṣàkà o láti gbé wá sí hospital ó tán ṣùgbọ́n wa kọ mi lómi nínú ẹ̀ báyìí ni wípé ẹ̀jẹ̀ tí a ti rà ah. ẹ pàǹtì ẹ̀jẹ̀ tí a ti rà kì í ṣe kéré mi ah. síbẹ̀síbẹ̀ dókítà tún yìí sọ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dání ẹni sùúrù dáàdi ẹni sùúrù. àdúrú kí nílé ìbáyìí. ẹni sùúrù. ṣe rí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn iṣẹ́ tiwọn ni àwọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀ so a máa wá ní sùúrù ṣe rí ẹ̀jẹ̀ yẹn ẹ̀ máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ̀ ṣe máa arrange fún ṣe understand torí pé iṣẹ́ wọn ni ẹ kàn jẹ́ káwa rí ọmọ yẹn ká gbàdúrà fún. àwa a máa ń gbàdúrà káàkiri ilé ìwòsàn fún àwọn aláàárẹ̀ fún àwọn aláìsàn. ibi tí mo ti pàdé tí mo ti mọ̀ yẹn tí à ń di ìkan mẹ́mbà náà wà ń bẹ̀ òun làwa ń gbàdúrà fún ẹ dókítà. wọ́ọ̀dù wo ni ọmọ yẹn wà. ẹ wo èmi ni mo bí mo mọ ibi tó wà. ẹ mọ ibi tó wà ẹ eh, dókítà màá wá rí lọ́fíìsì mọ́mí jẹ́ ká lọ. ẹ omi ẹ ẹ meanwhile doctor ṣé blood yẹ kì í ṣe pé wọ́n jẹ́ ìtìsínsìn. lóní kíákíá báyìí. ẹ eh, eh, abọ́kùnrin lára báyìí. Bye. Jésù yìí o tìrani gbà gbogbo ògo Jésù mi o tìrani gbàdúrà fún arábìnrin wípé gbogbo mi ara àtẹ̀jẹ́ ara arábìnrin oh, kó padà sípò eh. ó yá àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o gbogbo mi ẹ̀jẹ̀ ìdọ́gba láàrin ṣáàpọ̀ ó yá dà padà ẹ̀jẹ̀ mo dà padà ẹ̀jẹ̀ mo dà padà láti kọ́ orúkọ Jésù dé ìlànà ọlọ́run ṣe bá láti má gbogbo iṣẹ́ ìṣúná lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ó yá ṣiṣẹ́ nínú ọ̀rẹ́ ẹlẹ́jà ó yá ṣiṣẹ́ ọlọ́run wọ́n àdúrà jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ìmúlalẹ̀ kàmá hmm. ẹ̀mí àwọn wòlé. màmá ah, wa ẹ gbọ́ kí ló ń tí ẹ ti gbé ṣe èyí tó wá mú ìdílé wà ní dùdù tó wà yìí. èmi sà. bẹ́ẹ̀ ni. Ah, títí láyọ̀ èmi ló ń wò ni ìwọ náà dárúkọ. tó ń bèrè òye mi ni. dáwọn lóhùn ojàre. màmá wa ọlọ́run tí mò ń sìn ọlọ́run iná ni èyí tó sì ń fi iná dáhùn. elikayi malatayi ẹ̀mí mọ́ tó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀gbọ́dọ̀ fún kóun pamọ́ lábẹ́ ìpéjọpọ̀ yìí. ìṣe fókùn ẹbí mo bímọ mi kí ni mo fẹ́ ṣe. Ah, màmá mo wí ní ìgbà kẹta tí mi bá sọ̀rọ̀ tá a ṣe bá jáde ní ọlọ́run á bọ̀ sí i lára àní lóhun tẹ́ ẹ ti ṣe èyí tó ti mú ìdílé wà ní jù jù tó wà onígẹ́gẹ́ so gẹ́gẹ́. onígẹ́gẹ́ so gẹ́gẹ́. onígẹ́gẹ́ so gẹ́gẹ́. onígẹ́gẹ́ so gẹ́gẹ́. aláyìnrín sora wọn. aláyìnrín sora wọn. aláyìnrín sora wọn. aláyìnrín sora wọn. adífá fún àlọ́lọ́ òkè. adífá fún àlọ́lọ́ òkè. adífá fún àlọ́lọ́ òkè. adífá fún àlọ́lọ́ òkè. tó ní báyé fẹ́ báyé kọ̀. wọ́n pọ̀ ọmọ sáyé lọ. káre jẹ́ àyìnfá orí rẹ̀ ó kàn ké. ó yẹ wíńtọ́ wíń. àbá ah, bí akẹ́ni kó bá wa tún ẹsẹ̀ fáyà mọ́. ah orí. Oh, ráwọn ọmọ tóní báyé fẹ́ báyé kọ̀ òun ó fọmọ sáyé lọ. tóní báyé fẹ́ báyé kọ̀ òun ó fọmọ sáyé lọ. tóní báyé fẹ́ báyé kọ̀ òun ó fọmọ sáyé lọ. tóní báyé fẹ́ báyé kọ̀ òun ó fọmọ sáyé lọ. rọ́gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yà gan. rọ́gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yà gan. ọmọ bẹ̀rẹ̀ nílé aládì. ọmọ bẹ̀rẹ̀ nílé aládì. èrò ọjà èrò ọ̀nà. èrò ọjà èrò ọ̀nà. ẹ wá bá mi yayọ̀ ire o. ẹ wá bá mi yayọ̀ ire o. èrò ẹ wá bá mi yayọ̀ ire. Ah, ẹ káre ṣé ẹ rí gbogbo ẹsẹ̀ Fatima. màmá òun ti wà nítòsí. ó ti wà nítòsí. bẹ́ẹ̀ ni bàbá ó ti tó gbà ó tó ti wà mẹ́ta. ó ti ṣe díẹ̀ bàbá. ó ti ṣe díẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀yin ẹ wá gbọ́ o ṣé ẹ rí gbogbo ẹsẹ̀ Fatima ń kọ́ yìí wọ́n padà béèrè lọ́wọ́ yín o bàbá rẹ ni tí ò lè sọ ah kí lè má gbé tọ̀hún o ó yẹ wá mọ́ lọ. ẹ ṣe bàbá pa arábìnrin tó wọlé. ìwọ ọjà ìwọ náà ẹ wá bá mi yayọ̀ ire o ìwọ ọjà ìwọ náà ẹ wá bá mi yayọ̀ ire. bàbá irú ìpèjàyàwó lẹ pè mí yẹn ah. bí ṣe pè mí àyà mi ti já jù. o rántí ọjọ́ tó ti pẹ́ tó ní ẹnìkan ju ìràyìn fún ọ. ẹ mo rántí. o rántí tó ní nǹkan ọkọ rẹ ó ti lọlẹ̀ pátápátá bàbá mo rántí. ọ̀ràn tí agbìyànjú àbá gbìyànjú. ẹ wò ẹ gbìyànjú o àtìgbà yẹn báyìí mo mọ rí òrè tẹ̀ ṣe fún mi ẹ gbìyànjú ẹ try. mi ò dáa ó wá rántí àwọn èèwọ̀ tí mo sọ fún ọ. mo rántí èèwọ̀ tẹ́ sọ fún mi wípé mi gbọ́dọ̀ bá ẹ̀dẹ̀ ọlọ́run bá kan sọ o wípé mi gbọ́dọ̀ gé nǹkan kan mọ́. ẹ̀yin ò kọ́ mo tún sọ mí. rárá o dáàdì ẹyọ kan tẹ sọ fún mi lónìí yẹn pé ẹ̀dá ọlọ́run kò gbọ́dọ̀ mọ̀. èèwọ̀ òun ni pé ọmọ rẹ kankan pàápàá jùlọ ọmọ rẹ obìnrin kò gbọ́dọ̀ ṣe nǹkan rẹ kankan dépò aráyé wá ń kí kú oríire. dadi sọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu. ọ̀rọ̀ ni. ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ kọ́ lẹ́ ń sọ irú ọ̀rọ̀ wo lẹ sọ lẹ́nu yẹn ṣé ọmọ mi mo dúpẹ́ tẹ́gẹ́ pé ìgbéyàwó ẹ̀ kú fẹ́rẹ́fẹ́ báyìí sí i ta ti máa ṣọ ta ti tẹ invitation tí gbogbo èèyàn ti ń kí wa kí ìpalẹ̀ mọ́. ìrìn gan mo ṣe ránṣẹ́ sí ọ kò gbọ́dọ̀ ṣe o. bàbá ó máa ṣe ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó máa ṣe ìyàwó kó ló máa bímọ. ọkù. ẹ ẹ èmi kí ọkù kan bí ẹ̀ṣẹ̀ yíyọ bàbá mi ò ní kú o. ìkan lọ́ọ́ mu inú kọ́ ọkù tàbí kọ́ ọmọ má ṣe ń rin kankan. bàbá èmi ò lè kú o ọmọ Ah, mi ò lè kú ọmọ mi àti nǹkan rẹ o ẹ jọ. sọ gbọ́ wọn ò bá wọn sunkún rẹ. bàbá wọn ò bá wọn sunkún rẹ. bàbá bàbá ẹ dájú ẹ dájú o ṣé ilé ilé ilé gbàdúrà mi lábúrò kẹ gbàdúrà sí ikú ni àbọ̀rọ̀ burúkú wọn lè sọ lẹ́nu. ìmọ̀ sọ̀rọ̀ ẹkún mà ní tí ń bẹ lẹ́yìn. ọ̀rọ̀ tẹ̀ sọ ni. ọ̀rí àti gbogbo filegefilege rẹ di tí ó palẹ̀ sí rè. ẹ wá gbọ́dọ̀ tí a ràn lọ́wọ́. ẹ ẹ ràn mí lọ́wọ́ bàbá ẹ ràn mí lọ́wọ́ mi ẹ fẹ́ kú. kárí bí bàbá rẹ wà. bàbá ẹ wà. bàbá rẹ ń sọ fún. Ah, bàbá ah, ṣé ọ̀rẹ́ yìí ṣá. ẹ ẹ má bínú ìdí mo fẹ́ sọ fún yín nígbà yẹn bí ọ̀sán fún bàbá ẹ pé mo ń wá bí. ọmọdé ní ìsìn ọ ẹ̀yìn wá bàbá rẹ ni ó sọ fún a bẹ bàbá rẹ lọ́wọ́ ẹ sí ni. Eh. ìyẹn dáa tí bàbá ẹ bá tiẹ̀ sọ fún tèmi ò bá ti kú kò sí wàhálà. kí ló ń kọ baálé rẹ. akéwùmí ló ń jẹ. akéwùmí. bẹ́ẹ̀ ni sà. ìwọ sì lè títí láyọ̀. bẹ́ẹ̀ ni. eré tètètètètètè wàràwàrà lọmọdé tó kọ èsìsì bọ̀. akéwùmí ó kọ ìyá rẹ̀. àṣàkẹ́. àṣàkẹ́ akéwùmí ọmọ àṣàkẹ́ ọkọ títí layọ̀ ìdámújò ò ní filẹ̀ alágodi ṣe bùgbé ara gidigbọ̀ ò ní balẹ̀ àfi tó bá fojú kọlé ọwá o akínwùmí mo wá pẹ̀lẹ́dà rẹ̀ lónìí akínwùmí o. Hmm, káre akínwùmí mo pàṣẹ agídí sínú ìgbésí ayé rẹ lónìí mo ní wàá bá bọ́ ọ sọ ò gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn bọ́ ọ sọ kó lagídí kanlẹ̀ kó náà gbà ni bí gbogbo èèyàn bọ̀ sọ́wọ́ gbọ́dọ̀ gbọ́ o ìhun rẹ ọmọ rẹ ti ń bẹ lójú ọ̀nà kò gbọ́dọ̀ jẹ́ ṣíṣe gbogbo ohun rẹ yòówù kó fẹ́ ṣe láyé rẹ kò gbọ́dọ̀ jẹ́ ṣíṣe o bọ́ bá gbọ́ ọsọ kó máa yarí kọlẹ̀ ni o ọ̀rọ̀ tẹ́kẹ̀tẹ́ bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ o èyí tí mo bá sọ lónìí kó bẹ́lẹ̀ da rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí mo sọ lónìí kó dàṣẹ bẹ́ẹ̀ ni ó rí àṣẹ gùn lọ́ba parí. iṣẹ́ o. ìwọ wèrè gbọ́ ilé fẹ́ mi báyìí kílẹ̀ wá ọ mi báyìí sí lóyà olóṣèlú lè gbọ́. ní sùúrù àwọn ọ̀gá ẹ̀ mo béèrè. màmá fẹ́ mi yẹn ọ̀gá òun lẹ́nu bí ẹgbẹ́ ọ̀gá sí ìbàdàn béèrè lọ́wọ́ mi. kí ló á kú gan àyè mo lọ ń bèrè ọ̀gá kan mi ọ̀gá rẹ̀ ń bèrè sí ìbàdí ń bèrè báyìí. àlàyé díẹ̀ díẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ẹ káàsán sá ẹ jọ ẹ wẹ má bínú kò ní sùúrù ni simple question mo béèrè. àbá àgbàlagbà. ẹ káàsán. ìyá mi mọ ẹ àlejò ńlá la ní ẹ mọ mi bẹ́ẹ̀ lẹ tẹ̀lé bàbá wa lọ́jọ́ tí bàbá pààrà fún wa pé kákó ẹrù àpò mi wà ní last week tí ah, ó sì. kó bá má sí ni ẹ ṣoríire o àwọn obìnrin á jèrè yín lágbára Ọlọ́run ẹ ní ṣàṣetì o ẹ mo fẹ́ rí yín ni. fẹ́ rí mi ìyá aláwọn fẹ́ bá fani gbólóhùn. ẹ jókòó sí lórí. ọ̀yẹ́kẹ́ ń jókòó. olóyè fàṣẹ ẹ ayé ń gbọ́. ẹ máa ṣe olùkọ́ fún mi ẹgbẹ̀rún káwọn excuse wa kó Mama, what should happen now? Do well now. Francis. apá àgbàlagbà. iron body. àlàyé mi. sukali ma fi. ẹ wọ́n ṣí ọ kò sí wèrè mọ̀ pé o lè fẹ́ mi ní sá. ẹ máa jí ìmọ̀ràn kan. ní gbọ́ mi bàjẹ́ ọ̀nà ní gbé mi bàjẹ́. wá ṣé gbọ́ mi bàjẹ́ náà. wá ló gbéra jọjọ inú gbéra àmọ́ ẹ má bínú jà àríwọ́ yìí má ṣe tí wọ́n ni ẹ̀. àṣẹ. bẹ́ẹ̀ ní ṣíṣe kan ni. mo ṣe wá sáàdì yín ojú tó lọ náà ewu olóhùn lójú ti ẹ ní oògùn òdì tìjú. àṣẹ màmá. ọmọkùnrin wọn ni ṣé wàá rí ọmọ mi yóò bá lọ lóyún kò wá ní tó lóyún fún. Ah! nǹkan burúkú nìyẹn o òdìdí ọmọ lóyún kó má mẹ́ni tó lóyún fún. Ah! máa tọ́mọ yín dáadáa o yóò fẹ́ káwa ṣe fún báyìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo bá ṣe jẹ́ nínú ìlú yìí ọlọ́mọ àdójú tì yín àti pàápàá àwọn onípọ́lítíìsì báyìí kó máa jẹ́ pé wọ́n máa yẹ̀yẹ́ wa káàkiri mo wá fẹ́ kẹ́ ṣe orúkọ fún mi bí ṣe máa ràn mí lọ́wọ́ tó máa bá ṣe orúkọ inú ẹ̀yìn ṣé wàá tẹ́ wá máa ṣe omi yẹn ní tẹ́ máa lò tẹ́ máa fi ṣe ẹ má ṣe wàhálà èmi ni máa wá fún mi. màá ṣe oyún náà màá kógun wá lẹ́yìn ẹ̀ ń kọ́. tẹ́ bá ti gbé tẹ́lẹ̀ ṣẹ́yún fún títí. tó kéré jù ẹ má mú ogun wá ẹ kàn fílẹ̀ fáwa àwọn ọmọ mi wọ́n fún ní two punch lásán jápè kan ìkẹta bíi ó máa yá bí ìgbẹ́yìn. ṣẹ́yìn ogun yẹn ló dáa èmi máa gẹ̀ẹ́tì ogun yẹn wá ẹ̀yẹ fìyẹn lẹ̀ fẹ́ mi. Eh, kìlà wa ń wọ kìlè lórí báyìí kí ni ó bá dé. àwọn ọmọ mi ṣe ibi tó bá fẹ́ gbà lọ́wọ́ mi. àlè ṣáájì <laughs> bàbá ẹ̀ṣọ́ ọ̀nà kù ẹgbà ẹgbà eh, orí wà ń bẹ̀ wọ́n ní pátá pọ̀gbẹ̀ rí agbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ fún one hundred k. one hundred thousand. ẹ eh, àwọn pọ̀ jù ni bẹ́ẹ̀ náà ti wá ṣọmọ lóàbí sí mi ẹ wò máa fún yín two hundred thousand. two hundred kí ni. màmá o fílẹ̀ yanjẹ́ra jù rẹ̀ àwọn apọ́nlá tó kéde ilẹ̀ ẹ̀wà yóò ní bàjẹ́ ẹ upgrade wa ọlọ́run àwọn upgrade yín màmá o ẹ kò sọ̀rọ̀ bá a lè fẹ́ ká ṣe báyìí. ṣèbí fóònù wà lọ́wọ́ yín. àmọ́ ah, ní. ẹ fẹ́ Thank you, Jesus. ah, thank you, Lord. Eh? You are worthy to be praised. Ọlọ́run ṣeun tó ní kí o farapamọ́ jẹ wá Thank you, Lord. Ẹ̀mí mo ṣe. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Dadi, dadi, bàbá mi ló tọ́ mi dára gidi baálé ẹ ní sùúrù hmm? ọ̀rọ̀ jàkọ́ lélẹ́yìn. ọ̀rọ̀ jàkọ́ mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ jàkọ́ eh. ṣe eré ìṣòro yẹn ká máa dúpẹ́ báyìí sí eh. nítorí pé Ọlọ́run ti tú àṣírí kágbóhùn sókè níṣẹ́ tó wáyé ká gbóhùn sókè àdúrà ká kojú ogun náà pẹ̀lú àdúrà ẹtùgbọ́n bàbá eléyìí kì í ṣe àsìkò ìjà ẹjẹ́ agbóhùn sókè ẹjẹ́ àsọ fún ọlọ́run gbogbo ogun ètò fòrú dẹ̀dẹ̀ tó wọnú ìgbìmọ̀ ìránṣẹ́ rẹ̀ fífi ìwọ ló ṣètò bọ́ṣe yọyún wọnú ọmọ ìwọ. àníkẹ́ ṣìkì yẹn lẹ̀ àdúrà ní kẹ́jẹ́ ká gbé ẹjẹ́ agbóhùn sókè ẹjẹ́ àsọ fún ọlọ́run ó yá ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ orúkọ Jésù ẹ̀mí mímọ́ ó yá sọ̀kalẹ̀ gbogbo ẹ̀mí òkúnnilẹ̀ ó yá lẹ́ Pastor. ẹ mọ́ lé wọn jáde ẹ mọ́ lé wọn jáde lórí àtọ̀gbà ẹ mọ́ lé wọn jáde wọ́n lé wọn jáde ọlọ́run wà dùà. pásítọ̀ sá ilẹ̀ ti dá kò sí nǹkan kan mọ́ lémi tó jẹ́ pé àṣẹ kọ́ńtráàtù gbogbo ibi tí mo ti ń gba kọ́ńtráàtù pátápátá àwọn kọ́ńtráàtù ẹgbẹ́ mi ẹ́. Eh? tó bá ti gbọ́ pé mo wà lórí iṣẹ́ kan wọ́n máa sáré bẹ̀ àmọ́ nísìnyí kò tiẹ̀ sí kọ̀kọ́ rárá ìtó kéré jù nù contract ní èrí pásítọ̀ nǹkan bàjẹ́. ògo ni fún olúwa. pásítọ̀ ẹ̀gbọ́n kò tí mo sọ kalẹ̀. mo ní ilẹ̀ ti dá pátápátá kò sí nǹkan kan ẹ̀ ní ògo ni fún olúwa. dádì mo tún wí pé ògo ni fún olúwa lẹ́ẹ̀kan sí i ẹ máa dúpẹ́ bàbá torí pé ẹ̀mí ṣì wà láàyè nítorí pé ọlọ́run fẹ́ràn yín ló sì jẹ́ kẹ́ ẹ wà lórí èèpẹ̀ di àkókò yìí bóyá gbogbo wàhálà tẹ́ ń sọ yìí bóyá ẹ̀ bá ti bá a lọ kílẹ̀ bá wí. bàbá ṣe rí kò sí nǹkan kan tí èèyàn wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tàbí wá agbára nígbòmí tó yàtọ̀ sí agbára ọlọ́run tó fi ṣe nǹkan kan tí kì í parẹ́. dádì ó máa jó ni wàwàwàwàwà ṣùgbọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí parẹ́ ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú olúwa wípé nǹkan ṣì máa yí padà àwọn yorùbá tí wọ́n sọ pé tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ ṣùgbọ́n dáàdi ṣé lè ṣe nǹkan kan ẹ máa gba àwẹ̀ forty days ẹ ò lè gbà. kò fẹ́ẹ̀ di dandan báyìí báwẹ̀ forty days kò rọrùn rárá ah. onífọ̀kọ̀ tẹ́lẹ̀ mi rò pé ọlọ́run ti yàn dá mi lórí ọ̀rọ̀ aláwọ̀ ẹ̀ lẹ́yìn. Ah, ọlọ́run ti yàn dáadáa lè tẹ bá gba àwẹ̀ yẹn ọlọ́run tó dá èkó lọ sí ó lè padà á dá gbogbo kó lọ yẹn padà ọlọ́run tó dá àwọn ohun gbogbo tó ti lọ tó ti lọ tó ti lọ tó dá wọn padà ọlọ́run á dá padà. ẹ kò gbìyànjú kẹ ẹ gbà wẹ kẹ wàá fi gbàgbọ́ tí. kí ni ẹ wọ ẹ jẹ́ kó rọra bẹ̀ yẹn jàre kó má fò láyé mọ́lẹ̀ kí lẹ̀ wá gan-an tẹ́ yìí. pásítọ̀. ibo ni pásítọ̀ wa ibo ló kọjú sí pásítọ̀ ìlọ́wọ́ àlàáfíà yìí. pásítọ̀. mọ́mí mo ti béèrè yín ah mo wà nulẹ̀. mo ti fi lọ dáadọ́ lẹ wà nulẹ̀. ẹ kú jọ mẹ́ta. ẹ ǹlẹ́ ma. ẹ kú iṣẹ́ olúwa o. olúwa kú iṣẹ́ mọ́ mi. olúwa máa ṣàgbára dọ̀tún mi. àmín ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú yín. ẹ kú iṣẹ́ olúwa. yes ma. pásítọ̀ ẹ gbàdúrà fún mi. ọlọ́run túbọ̀ máa gbàdúrà fún yín ṣẹ́ni gbogbo àṣírídé yín pátápátá ọlọ́run máa dárí jìn. ẹ ẹ kú iṣẹ́ olúwa lẹ́ẹ̀kan sí pásítọ̀. brọ́dà mi olúwa kú iṣẹ́ ṣẹ́rí ẹ̀yin méjèèjì ọlọ́run á wà pẹ̀lú yín. àmín jésù. Oh, ọjọ́ ayọ̀ yín èṣù ní bàjẹ́. gbogbo ibi tí ògo yín wà tó wà tó wà tó wà agbára tó bá lóun ó di ọlọ́wọ́ palẹ̀ agbára náà mọ̀ ẹ jẹ́ ká gbàdúrà fún ìdílé ní orúkọ jésù. ní orúkọ jésù. ọlọ́run gba ọpẹ́ wa. àmín ẹ̀ bá yẹn